نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وعلى صحابته أجمعين وعلى التابعين وكل من سلك طريق السلف إلى أن تقوم الساعة أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́run ọba tí ó bèèrè ọpẹ́ lọ́wọ́ wa lérí àwọn ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa èyí tó ga jù bẹ́ẹ̀ ní Islam alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya láwùlà an àdánàlá bọ́lọ̀wọ̀ bá fọ́nà mà wá a ò lè dá ọ̀nà náà mà ọlọ́run tó wá fọ́nà yí mà wá a mà dúpẹ́ fọ́lọ́run náà ọlọ́run mọ́ sí wá lọ́nà ọlọ́run kò sì ṣe é pín kápé ọ̀kan ni ṣùgbọ́n a pín sí mẹ́ta bá pín sí méjì kò ṣe é ṣe o ọlọ́run ọba indivisible ni kò ṣe é pín kò sì sí multiplicity fọ́lọ́run ọlọ́run ọba ọ̀pọ̀ ọ̀kan náà ni mo jẹ́rìí pé òun nìkan ni jọ́sìn tọ́ sí kò tọ́ sẹ́lòmíì sì jẹ́rì pé olóòrùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí gbogbo àgbàlá ayé kalè mọ́rinú gbẹ́ kalè ojú ọ̀nà tààrà ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó ma bá aṣíwájú ẹ̀dá tí jẹ́ Muhammad sallallahu alayhi wa alihi àti àwọn ará ilé rẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó má dáwọ́ dúlé àwọn èyí kó kárí gbogbo mùsùlùmí àgbàlá yìí pátá tí ó yàwá náà lẹ̀ lẹ́yìn ilé akírawa ní kíkí tí ọlá akírawa ní kíkí tí ọlá tó bá gbogbo ìgbà àti àsìkò pẹ̀lú ìṣesí mo pé السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أكما تسواجون ولا يرى لهم تيامسي تفسير القرآن العظيم سورة إليك فعل Suratul An'am Aya 136 Surah 6 bẹ̀rẹ̀ látòrí àyà 136 súra ẹlẹ́ẹ̀kẹfà àyà kẹrìndín ní ogójì أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلوا لله مما ذرها من الأرث والأنعام نسيبا نسيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصلوا إلا الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون وكذلك زين الكثير من المشركين قتل أولادهم قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون وقالوا هذه ينعم وأرث إجه لا يطعم إلا من نشاء بزعمهم وأنهام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه سيجزيهم وصفهم إنه حكيم عليم قد خسر الذين قتلوا أولادهم سفاء بغير علم وحرموا ما رزقهم الله افتراء أن الله قد ضلوا وما كانوا مهتدين وهو الذي ينشأ جنات محروشة وغير محروشة وغير محروشات والنخل وزرعا وَالذَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ وَرُمَّانُ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهًا كلوا من ثمره إذا أثمر وعسوا حقه يوم حصاده ولا تسرفوه إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين كل هذا كل هذا قرين حرمها بالأنثيين أما اشتملت أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ọlọ́run ọba nínú Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà aya ìkẹrìndín ní ogójì 136 tí a kà lánàá fúnra wa ó jẹ́ kó yé wa pé àti àwọn aya bíi mẹ́rin tí ó tún tẹ̀lé náà ó jẹ́ kó yé wa àwọn ọmọ nìyàn tí wọ́n jẹ́ alátakò àwọn òjíṣẹ́ nípa pé wọn ò ṣe ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo wọn ò ṣe ọlọ́run ní kí ni o lọ́kan ṣoṣo wọ́n jẹ́ ẹni tí ó máa ń gbé òfin kalẹ̀ fúnra wọn láì sí ìmọ̀ láì sí tírà kankan tó sọ bẹ́ẹ̀ fún wa wọ́n á kàn forí ìròwó gbé kalẹ̀. èyí tó ti pọ̀ jù nú ẹ̀ náà ìgbékalẹ̀ tàbòsí ni lánàá ọlọ́wọ́ ń sọ fún anú 136 pé já àlórí dáí mímọ̀ tàà nínú tọ́lọ́wọ́ bá dá wọ́n pín fún ọlọ́run nà sí ìbà ìpín nínú oko àti àwọn màálù wọ́n sọ pé ábá lè lá ìlìzà pẹ̀lú wọ́n sọ pé ọlọ́run ló lè lè wà á dá lè iná ilé ìtàwọn òṣà wọn fàmàkánà lè ṣùrọ̀kà yìí ń pàlá àyàsí ìlú ìlọ̀lọ̀ ọlọ́run èyí tó bá jẹ́ tàwọn òṣà yẹn tí wọ́n pín kò ní dọ́dọ̀ ọlọ́run wà lè èyí tí wọ́n bá sì ṣe tí wọ́n pín fún ọlọ́run fàwọn ìlú ìlà yìí yóò dọ́dọ̀ sáà náà ya kùmọ̀ ó burú tí wọ́n ṣe kéde o ní tí wọ́n dá lẹ́jọ́ yìí tí wọ́n pín lánàá a gbìyànjú láti ṣàlàyé ẹ̀ díẹ̀ a sì mú àwọn àpẹẹrẹ tó jọ náà wá lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá ọ̀kan sáàrán ti fi kún ní ti bèjì béèyàn bá bí bèjì wọ́n gbà pé òòṣà náà lónìí wọ́n bàbá ti díbejì nílẹ̀ Yorùbá wọ́n wà lọ gbẹ́ ère ìbejì fáwọn ìbejì yẹn ó dàkúnlẹ̀ bọ́ ni ẹ̀ tó bá yá wọ́n máa ṣe ètùtù wọn nípa kí wọ́n máa fi ẹ̀wà tí wọ́n ń pè lẹ́wà ìbejì omi wọ́n máa pín ìrèké fáwọn méjì yẹn ẹni tó bá tún lè yajúlé dáadáa nínú ẹni tó bá bí bèjì bóyá nígbà tó bí àwọn ọmọ ní ẹkùn wọn pọ̀ kò sì ní rọrùn kéèyàn ó bí bèjì kí wọ́n má sunkún púpọ̀ gbòòwò ṣe ní sunkún ìgbà tó yẹ pé ìyá ti ń gbélé lọ́yàn àsìkò yẹn lé bí òmò pa eléyìí náà wọ́n fún lọ́yàn àsìkò yẹn lébí ọmọ pẹ̀lẹ́ wọ́n sì jọ wà lórí bẹ́ẹ̀dì wọ́n tara wọn pa wọn jíra wọn ẹni tó bá bíbe jìrí tó fọlọ́ bá ní ó lajú lẹ̀ ló mọ̀gbọ́n ẹ̀ èyí jẹ́ wọ́n sùn lẹ́gbẹ̀ẹ́ ara wọn tẹ́ bá ti lè kó wọn lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n máa jí torí pé lè bá ti darun bá yóò jí kejì èyí máa kó wọn sọ́tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ kó wọn sọ́tọ̀ọ̀tọ̀ pé wọ́n jí ọ̀tọ̀ ní táyì ẹni tí ó kàn ṣe wàhálà nìyá torí kó wò ní oorun sùn tó tó bá ń fẹ́ lè lọ́yàn tó bá ti sùn ìgbà yẹn lè ó jì tó bá ń fún lọ́yàn tẹ́rì pé lè ó tó jìde tẹ́kùn wọn bá ti pọ̀ ẹni tó bá lè yájú lé wọ́n lè wí fún un pé kó lọ gba bára ìyẹn ni pé àwọn míì wọ́n ní kó lọ jó fáwọn ìbejì yóò máa jó fún wọn ìmí ò máa tọrọ owó ẹ̀ta méjì lọ́rẹ̀ wọn ìyá àbẹ́jì ń kí yín o kìí ṣe pé kò ní o ní tí wọ́n ní kó ṣe fún wọn tí wọ́n ń fẹ́ nù wọn ò pè wọ́n ní ọmọ tó jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́mọ wọ́n á sọ di ọmọ òòṣà wọ́n á ti ẹ̀mọ́ kí wọ́n pé ẹ̀dùn orí igi ọ̀bọ láti mọ̀ pé ń jẹ́dùn àáyá àbí èjì rẹ̀ ará àṣokò ẹ̀dùn orí igi èyàn náà wọn pin ẹ̀sùn máa wo yorùbá yìí omi kòkòrọ́ ni wọ́n lọ́nà wo ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kó bèjì sọnù ni wọn ò pé lọ́mọ òṣà kankan wọ́n lọ dà wọ́n nù gbó èrò jamọ̀nà ìjà lọ yóò bo àwọn míì agbó àwọn oríṣiríṣi ìlú kọ̀ọ̀kan tó létàn tìlú wa ìgbọ̀n agbọ́ in tó fà á tí wọn fi pàbéjì mọ́ táwọn ìlú míì agbóhùn náà ẹni tó bá kàwé yóò ṣàkà ti kalaba yóò ká di mèrí flẹ́sọ̀ lásọ lánàá pé àìmọ̀ kan ló bí ẹbọ ojú dúdú ló wà ń bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ló pin ẹ̀ ní ti bí bẹ́ẹ̀ náà ni lọ́pọ̀lọpọ̀ ọlú kí la fẹ́ fàyọ ń bẹ́ẹ̀ o náà ni pé nínú àyà yọ́lọ̀ wá ní èyí tí wọ́n bá fún àwọn òòṣà wọn kò ní dọ́dọ̀ ọlọ́run èyí tí wọ́n bá fọ́lọ̀ kò ní dọ́dọ̀ òòṣà àlàyé táwọn abóńgbà sì rí sọ ni pé oko tí wọ́n pín yẹn nígbà míì èyí tí wọ́n pín fún ọlọ́run yóò dáa yóò mú èso tó dáa jáde èyí tí wọ́n fi pòòṣà kò ní dáa ṣẹwárí ètò ọpọlọ yẹn ni ó lọ fóòṣà wọn ní ọlọ́run gọ̀ níyù lọlọ abọ̀rọ̀ lọlọ. níjọ́ tí ti ètò ó pé fọ́lọ̀ wọn bá da títò òṣà bá da ọ̀dọ̀ òṣà náà ni ó wà àwọn owó ní wá máa jẹ́ tó òṣà yẹn àwọn làwọn àwòrò òṣà àwọn làwọn abọ́rẹ́ rẹ̀ àwọn làwọn tí wọ́n mójútó òṣà àwọn ni wọ́n máa jẹ́ so èyí ní kí eyín ni ní Tiwa? àyà one thirty seven ọlọ́wà ní wàkàdánìkà. wàkàdánìkà láyé yára ṣe kẹ̀sí ìwé ìrìn lọ́wọ́ ṣe kí ìlàkàtà láti rí ìrìn. wàkà láti rí ìjọba òun lè tó rìn. wàlẹ̀ tàbí àlẹ́ ìrìn lè yàwó. ọlọ́run ní wa kàdálíkà gẹ́gẹ́ báyìí ní zayyana likasiri minal mushrikina kọtìlá ọ̀làdì ìmṣúrọ̀ká uhum àwọn òṣà wọn tí wọ́n fi ń kéjì ọlọ́run ọlọ́run ní gẹ́gẹ́ báyìí ni wọ́n ṣe é lọ́ṣọ̀ọ́ likasiri minal mushrikina fún àpọ̀lọpọ̀ nínú àwọn ọ̀ṣẹ́bọ kọtìlá ọ̀làdì yìí pípa àwọn ọmọ wọn. ليرضوهم وليلبسوا عليهم دينهم ليرضوهم أي ليهلكوهم ìyẹn ni pé láti pa wọ́n láti ṣe kí ni láti pa àwọn ọmọ náà láti lè pa wọ́n run fún ìparun wọn hmm? wọ́n ṣe bẹ́ẹ̀ ìyẹn nìkan kọ́ wàlìyálìbì súwálé ìdí iná ohun àti láti dojú ẹ̀sìn rú mọ́ wọn lọ́wọ́ ọlọ́wọ́ ní wàláwọ́ṣá àlọ́ mẹ́fà àlú tó bá jẹ́ pé ń bẹ nínú mọ̀ṣíyàtù ọlọ́ni ànábíbà ọlọ́wọ́ bá ní wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ fàdárù ohun àìtẹ̀lé ọmọ yẹn kò sí nínú ìdáyàtú tàfíìkì ní ẹ̀ tí ẹ ní ìdáyàtú ìrìṣà ṣájúwe fún wọn tí wọ́n bá gbà ọgbọ́ ọlọ́run ní pàdárù oòrùn gbé wọn jùlẹ̀ pa wọ́n tí wà mọ́ yàtàrù àti àwọn nǹkan tí wọ́n ń dá àdáparẹ́ rẹ̀ mọ́lọ́run ọba ọlọ́run gbé wọn jùlẹ̀ ń bẹ́ẹ̀ àlàyé tí mẹ́bẹ̀ ní ṣókí ó náà ni pé ọlọ́run ọba lè ọlá ń sọ fún wa nínú àyà wípé wákàdá alikata akúmọ̀lì bá ti ìwàlẹ̀ èdè àrìlẹ̀ káàdì fi jáàlì lèlá ìṣe àn máàni àmì bí ṣe lọ gbé òfin tiwọn lórí nínú àwọn oko àti nínú àwọn màálù tí wọ́n ń sọ pé eléyìí tọ́lọ ni eléyìí tàwọn òòṣà pẹ̀lú irọ́ wọn ọlọ́run ní àwọn òòṣà yẹn wọn ò dá dúó wọn ò dá anu wọn dúó ń bẹ́ẹ̀ wọ́n tún wá ṣe é lọ́ṣọ̀ọ́ fún wọn pípa àwọn ọmọ wọn àwọn ṣùràkáwò yẹn àwọn náà ní àṣàyàtìn mínàlíjì ń ní wàlíhìn àwọn eléṣù nínú àwọn àlìjànú àti àwọn ènìyàn wọ́n ṣe lọ́ṣọ́ fún wọn tí wọ́n pa ọmọ wọn kàlìmọ̀ òúdàtì nínú libanẹ́ẹ̀tì kọ́ọ̀fàlẹ̀ àà gẹ́gẹ́ bí àlìmọ̀ òúdà tẹ́lẹ̀ kánàbí ó tó dé nílùú mọ́kà tí wọ́n bá bí ọmọ obìnrin àwọn lárúbáwá nínú àṣà wọn wọn a máa bo ọmọbìnrin náà mọ́lẹ̀ láàyè láì pa kò ní kọ́kọ́ pa kí ló bí tọ́lá lóbìnrin ni wọ́n sì gbé ọmọ náà wọ́n wá nípa lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n jò dàgbà díẹ̀ o tọ́mọ yẹn bá ti wá dàgbà díẹ̀ wọ́n wá gbé lọ síbi ẹ̀yìn odi ìlú wọ́n wá gbẹ́lẹ̀ wọ́n wá ju ọmọ yẹn bí wọ́n sì da yẹ̀pẹ̀ bó ń bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ èèyàn náà ní Qur'an pé tí wọ́n bá fún wọn ní ìrò pé wọ́n bímọ tó bá jóbìnrin ni yóò fajúro yóò wá máa wé pé ṣé kóun dá sí kóun fọmọ yìí lẹ̀ kó dàgbà kóun wá dẹni yẹ̀yẹ́ àbí kóun ó bò mọ́lẹ̀ láàyè ọlọ́run ní ta ló ṣe eléyìí lọ́ṣọ̀ọ́ fún wọn òun náà ní àwọn ṣayatí mínàlì jinni wàlẹ̀ íńsì àwọn èèyàn ni wọ́n gbá àwọn àṣà mi kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní èèyàn nìkan kọ́ àwọn àfáà tún ní nínú tó ṣẹlẹ̀ náà ni pé wọ́n á tún máa lérí tàbí kí wọ́n jẹ́jẹ́ fún àwọn àlìjànú wípé ọmọ àwọn àwọn ó pa wọn fún àwọn àlìjànú yẹn bóyá látara àrànlọ́wọ́ kan tí wọ́n rí lọ́dọ̀ àwọn àlìjànú yẹn àbára àrànlọ́wọ́ kan tí wọ́n ń béèrè irú ẹ̀ náà wà ní ọ̀tọ̀ Yorùbá olóró ń bí àti ìrókò olóró ń bí jẹ̀jẹ́ ọmọ rẹ ọmọ rẹ apọ́n bí epo olóró ń bí ò jẹ́ńjẹ́ ìrókò jẹ́ńjẹ́ nínú ó ń lọ ọjà ó fẹ́ tà ó lọ sọ́dọ̀ ó wá jẹ̀jẹ̀ wípé òun ó fọmọ òun obìnrin òun ó wà á fún bá lè tà ó sì dọ́jà lóòótọ́ ó tà bẹ́yàn bá lọ ṣe ogun chájà àbẹ́yàn lọ ṣe awọ́rò ó súnmọ́ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ in tó ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn èèyàn tí wọ́n kò lé wọn tí ṣàtàm àwọn tí èèyàn ti ọlọ́run náà ló pọ̀ tẹ́lẹ̀ àwọn ni ọpọlọ wọn sí ọ̀dọ̀ ẹni tó ti ṣe ogun yẹn wọ́n wàá máa ra nǹkan lọ́wọ́ ẹ̀ nínú ó wàá máa dùn ló fẹ́ràn òun bẹ́ẹ̀ àwọn ló sì ń dunú pé lè sọnù eléyìí ó bá wọn mùsùlùmí kìí ṣe ògùn awọ́rò mùsùlùmí kìí ṣe ògùn ẹ̀yọ́nú ayé èyàn tí ẹ gbọ́dọ̀ wá yọ́nú ayé ìyọ́nú ọlọ́run lèyàn máa wá tó ráyè ò ní yọ́nú sí ọ àfi kó sọnù ẹni tó bá ti sọnù láyé yọ́nú sí ẹni tí ò bá sọnù ayé ò ní yọ́nú sí tó ráyè ojú ó síbi tó dáa àwọn ọmọ àjẹnú ò gba ọpọlọ ẹ síbẹ̀ ìdí nìyẹn téèyàn ò bá ti wá tẹ̀lé májẹ̀mú tí wọ́n ní kéèyàn ó máa ṣe pẹ̀lú oògùn téèyàn ṣe yẹn ẹ rí i pé kò ní í tà mọ́ tó bá jẹ́ ẹyẹ lé ni wọ́n ní kó máa ta ẹ̀jẹ̀ rẹ̀ ẹlẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù abẹ́ẹ̀kan lọ́dún tó bá tó bá ta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ wàá rí i pé ò ní í tà mọ́ wọn ò ní gba ọpọlọ rẹ̀ wá tó bá ti jáwọn nǹkan míì ni kò ní wọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ àwọn olóúnjẹ ó lè jẹ́ ààrò tí ń fi ń dáná ìsàlẹ̀ rẹ̀ ni wọ́n ní ó fi sí. ó lè jẹ́ bẹ́ẹ̀ ní bá ń kò náà sí náà ni wọ́n mọ̀ gbá ọpọlọ àwọn èèyàn kò wá ní àbí kó fi sómi tí ó fi só ń jẹ kò wá ní ṣe kí ni kò ní gbára lọ́lọ́ mọ́ oògùn yẹn ni ó mọ̀ gbára lé tó bá sì ní ní ọjọ́ ní kó mọ̀ sà láàárọ̀ òun náà ni ó mọ̀ sà kàkà kó jí kó kí ọlọ́run kò ní kí ọlọ́run òsà yẹn ni ó mọ̀ kí àwọn ìjà ìlíyà nígbà kánàbí o tó dà náà bí àwọn náà máa lérí ọmọ wọn a máa fọmọ wọn jẹ́jẹ́ obìnrin yẹn nínú ìtàn nígbà tí ó dọjà ó tà ìgbà tí ń bọ̀ ó wá lọ ra ẹran pé ó fún olúwere kò fẹ́ fọmọ fún mọ́ ìgbà tó dé bẹ́ẹ̀ ìyẹn ọmọ ọmọ yẹn wá ń wọlẹ̀ òun náà ń fa ọmọ nínú ìtàn wọn ni ó fa orí ọmọ yẹn títí tó fi já ni wọn fi wá ń kí àwọn èèyàn nílọ ṣùgbọ́n tí wọ́n sọ nínú ìtàn yẹn náà kò tí ì tó torí tí wọ́n sọ ni pé ẹni tí yóò bá jẹ́jẹ́ fún roko fóòṣà kó jẹ́jẹ́ tó bá tí ò ṣe ẹ̀jẹ̀ tòmùgọ̀ ẹ̀jẹ̀ tí è ṣe tòmùgọ̀ ni kó jẹ́ ẹ. Eh? pé kó jeje jẹ́jẹ ẹran kó máa jẹ́jẹ ewúrẹ́ kó jẹ́jẹ àgùntàn kó jẹ́jẹ adìyẹ ìyẹn náà ò bá mu àyí jẹ́jẹ fún nǹkan mi àyàfọlọ́ torí pé nínú ìjọsìn òní ìlérí wà nínú ìjọsìn ni ẹ̀jẹ̀ wà ẹni tó bá ti lọ jẹ́jẹ́ fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́run sọ̀rọ̀ mùṣìríkàn ó ti dọ̀ṣẹ́ bọ́ ó ti ṣe tá a pè ní ṣírkùlẹ̀ akbar ẹbọ ńlá tó gbéyàn kúrò nínú islam pátápátá kò bá máa kírun ọlọ́run nígbà ìrun ẹ̀ kò bá máa gbàwẹ̀ ọlọ́run nígbà èyí tó sì ti ń ṣe é bọ̀ lẹ́yìn ó ti bàjẹ́ tí ẹ̀ bá ti lè lọ jẹ́jẹ́ fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́ pé tó ń wá èyí bá bọ́ sí òun ó fún ọ ní eṣinṣin wọn mọ̀ mọ̀ mi eṣinṣin bó ṣe kéré yẹn torí káà nẹ́bí wa Muhammad àdìsí yẹn wà nù sọ ìbùkọ́rí ó lẹ́nìkan wà lìjẹ́ náà nítorí eṣinṣin ẹnìkan sì wọ náà nítorí eṣin wọ́n fẹ́ wọnú kan àwọn méjì ni ẹnìkan kọ́ ń bọ̀ ìgbà tó débẹ̀ wọ́n ní àìwọnú ìlú àfi wọ́n ní kí lè yẹn tó léṣinṣin ni ó nà pa yẹn ń lọ lọ́nà ó wọ náà ẹnìkejì ń bọ̀ òun náà fẹ́ wọnú wọ́n ní àfikún fẹ́ fi rúbọ òun lòun lè fi rúbọ wọ́n sì pa ànábì lòun wà lè jẹun náà àwọn méjèèjì kí ló gbẹ̀yìn wọn àtẹni tó fẹ́ ṣinṣin rúbọ àtẹni tí ò fẹ́ ṣin rúbọ ikú ló gbẹ̀yìn wọn àmọ́ bí tó ń kálukú tọrọ rẹ̀ já sí ló yàtọ̀ ẹni àkọ́kọ́ tó fẹ́ ṣinṣin rúbọ ó kú òun wọ̀ná ẹni èkejì tí ò fẹ́ ṣinṣin rúbọ ó kú òun lọ wà lè jẹun náà torí náà ká ẹ̀gbọ́n tí ànábì wa Ibrahim tó sọ ni ó ní iná sọlá ti wà nùsù kí ẹran tí máa pa ẹran pípa pípa gbogbo ẹ̀ pátá ó nílì la ìfọ́lọ́ ni olùwàgbà àbáyé àìpẹ́ ẹran fún nǹkan míì láàkọ́rọ̀ fìlì Islam àìpẹ́ jẹ́lẹ̀ nítorí òkú àìlọ bí ojú orí ẹ̀rí báwọn Yorùbá ń bẹ nínú àṣà wa yorùbá béèyàn bá kú sájò kí wọ́n gbókú ẹ̀ wálé wọn ò ní sin sájò kódà bó ṣèlú èbó lókè òkun wọn ò gbé òkú ẹ̀ wálé kí ló fà á ohun tó fà á òun ni ìgbàgbọ́ yorùbá nípa òkú kálukú wa a gbọ́dọ̀ mọ ojú òrì bàbá wa àtọ́jú orí ìyá wa nínú ìgbàgbọ́ ti Yorùbá ni mi sọ pé nínú ti Islam nítorí ọjọ́ kan pọ́njú tí pọ́njú bá dé Yorùbá wà lọ bí ojú orí bàbá rẹ̀ yẹn tàbí ti ìyá ẹ̀ yóò wà lọ bẹ́ẹ̀ pé bàbá òun má sùn lọ́rùn ìyá òun má sùn lọ́rùn yóò wá mú yóò jẹ́jẹ́ fún wọn tàbí kó tiẹ̀ mú ẹran dání láì tí jẹ́jẹ́ yóò wá ka ẹ̀jẹ̀ síbẹ̀ pẹ̀lú gbàgbọ́ pé gbogbo àwọn ìṣòro tí ń kojú òun gbogbo àwọn wàhálà tó ń kojú àti gbogbo bóun ò ṣe rọ́nà òun ó padà rọ́nà ìdí nìyẹn tí wọ́n ti fẹ́ kó jù kó sun ilẹ̀ òkèèrè torí ń jọ́ tí ṣòro yẹn bá dé ń bo lọ wọ́n á wá máa fi bú èèyàn pé wọn ò mójú orí bàbá rẹ̀ kèé torí pé wọn ò mójú orí yẹn gangan ìgbàgbọ́ pé wọ́n máa fi wọ́n máa ń lò láti fi jẹ́jẹ́ àti láti bẹ àwọn òkú ọ̀run òun ló fà á eléyìí ẹbọ ni nínú sẹ̀ríà Islam láì akọ́rọ̀ fi Islam kátẹ́jẹ́ lẹ́ nítorí òkú kò sí nínú sẹ̀ríà Islam eléyìí ṣe pàtàkì fún wa ká nípa ẹ̀ àìjẹ́jẹ́ nítorí nǹkan kan àìsí ìjẹ́jẹ́ fún nǹkan kan ọlọ́run nìkan la máa ń ṣèlérí fún. mọ̀rọ̀ kó ti yé bẹ́yìn ti rí nù nì gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà jàìlíyà kánàbí o tó dà mẹ́bí wọn a máa jẹ́jẹ́ Abdul Muttalib tó bí Abdullahi tí í ṣe bàbá ànábì tẹ́yàn bá ka al-Bidayatu wan-Nihaya ti Ibn Kathir ó sọ yí ṣáájú ká tó bí ànábì ni bàbá bàbá ànábì ń jẹ́ Abdul ó jẹ́jẹ́ fòòṣà wọn pé òun ó fi Abdullahi tí ṣe bàbá ànábì òun ó pa fòòṣà ìgbà tó wáyá tí ò fẹ́ pa fòòṣà mọ́ ló wá ń kóra kúnmí síta láti bẹ òòṣà ó sì ti ní wọ́n ṣe ń dá nígbà táwa náà ń da obì ṣe mọ̀ pé mẹ́rin lobì tí méjì bá ṣíjú tí méjì bá dojú dé ọ̀rọ̀ ń tọ̀ ń dayọ̀ nìyẹn tó bá sì jẹ́ ifá ni wọ́n sọ ọ̀pẹ̀lẹ́lẹ̀ tó bá ti jẹ́ èjì ogbè òun náà ṣíṣíjú àti dídójúdé ni a sọ pé ń tọ̀hún náà ire ni tiẹ̀ tí wọ́n bá ti dà á níjọ́ náà kéèso bì làwọn ń dà lọ́hùn ó jùrà kúmílẹ̀ wọ́n dà òṣà lóhun ò gbà ó di méjì wọ́n tún dà á kò gbà ó wá bẹ̀rẹ̀ sí ìràkúnmí sí títí tó fi pé orí ọgọ́rùn-ún ìgbà náà ni tí wọ́n dà ń náà tó gbà ó wá ń fara kún mí ọgọ́rùn-ún dípò bàbá ànábì tó ti jẹ́jẹ́ rẹ̀ fó ṣàtẹ́lẹ̀ òun ló wá bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ á ní nínú àyà yìí wípé pípa tí wọ́n ń pa ọmọ wọn pẹ̀lú lérí àbí ẹ̀jẹ̀ tí wọ́n ti jẹ́ fún àwọn tí wọ́n ń fi sípò ọlọ́n tàbí tí wọ́n fi ń kẹ́gbẹ́ ọlọ́n àwọn orogbó tí wọ́n fọ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ní in tí wọ́n ń ṣe yìí ọlọ́run ní àwọn èṣù yẹn òun ló ṣe lọ́ṣọ́ fún wọn tábà lọ wo ìsàlẹ̀ ní àyà one hundred and forty ká ìyẹn ní sílà pẹ̀lú táàkà ọlọ́run ní kọ́dé kọ́sìrà lẹ́dí náà tó إله الله ọlọ́run ní kọ́bí kan sírọ̀ wọ́n ti pòfó wọ́n ti ṣòfò ọwọ́ wọn ti bólẹ̀. àwọn wo ni wọ́n pòfó àwọn wo ni wọ́n ṣòfò àwọn wo ni wọ́n fọ́ bólẹ̀ ọlọ́run ní ọlẹ́dì ní tòmùgọ̀ bẹ̀rẹ̀ irin ìrìnmì láì nímọ̀ kankan wàhárọ̀ mú wọ́n wá ṣe léèwọ̀ kí ni tí wọ́n ṣe léèwọ̀ máa rọ́gbàkọ̀ ọmọ lọ ìtọ́lọ̀wọ̀ bá fi ta wọ́n lọ rẹ̀ ìfìrọ̀ alàlọ́ ìtí wọ́n fi ń dá àdáparọ́ mọ́ lọ́hùn ọmọ ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́hun yáhábùmẹ́ ìyàṣà òhìnà sáà kò rọ ẹni ó wọ ọlọ́run ọlọ́run afún ẹni ó wọ ọlọ́run ọlọ́run abùn lọ́kùnrin ẹni ó wọ ọlọ́run ọlọ́run ní méjèèjì ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run lọ́mọ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run aláwọn èèyàn wọ̀nyí ọmọ wọn pẹ̀lú ìwà wọn láwọn oríṣiríṣi ọ̀nà tá a ti sọ ọ̀nà alákọ̀ọ́kọ́ bí wọ́n bá bí ọmọ obe wọn á gbẹ́lẹ̀ nígbà tó bá dàgbà wọn á bò mọ́bẹ̀ yóò sì kú síbẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì lọ́nà ìlérí àti tẹ̀jẹ́ fáwọn òòṣà wọn bóyá nítorí ìrànlọ́wọ́ kan tí wọ́n wá lọ́dọ̀ rẹ̀ àbí nítorí aburú kan tí wọ́n rò pé ọmọ rẹ̀ tó nífẹ̀ẹ́ jù ọmọ ọlọ́mọ bóyá lọ yunifásitì ó ti yege òsòsì ní bèèrè nǹkankan lọ́wọ́ rẹ̀ àti tí ó fún ọ níbànújẹ́ abálájọ olówó mi á owó ká fi ṣe kò ní wa eléṣù bá dé yóò fún wọn torí pé òun náà mọ̀nà tó ń gbà rówó yẹn inú rẹ̀ ò lè dùn ẹ̀rọ olówó gbogbo èèyàn àmọ́ wọn ò ní rí alá wọn ò ní rí kí wọ́n fún láyé torí kó ṣe é kówó yẹn náà bóyá ọmọ ẹ̀ ara ẹ̀ ló lò àbá fi gbó ní wọn akọ́lé tẹ́nàntì ò lè gbé bẹ́ẹ̀ nígbà ilé bá ń lóru lóru ilé ọmọdún lóru kí ní ń báwọn ilé bá ti

ẹlòmí o máa kọ́lé kò ní parí ẹ̀ tó bá ti kọ́lé tó bò kò ní rẹ ẹwà máa wo pé kí ní ṣe ọkùnrin kò kọ́mplìtì ilé ilé ńláńlá yóò tún lọ́ra lẹ́ńbò mi yóò tún kọ́ yóò tún púrúfù ẹ̀ kò tún ní rẹ yóò tún kú kankan níjọ́ tó bá rẹ níjọ́ náà ni ó kù níjọ́ rẹ owó yẹn ò ní í sí mọ́ tí wọ́n ń fún ní májẹ̀mú yẹn kò ronú tàbí wọn ò tí ì sọ pé bí ó ṣe rí fún nìyẹn nígbà tí ń tọrọ ẹ̀ tọ́ ìta ń ni pé ọlọ́run ní àwọn ọ̀nà wọ̀nyẹn ọlọ́run ní àwọn tí ó ń ṣe bẹ́ẹ̀ òmùgọ̀ ni wọ́n kọ́dí dọ́ọ̀lù kọ́dí dọ́ọ̀lù wà mọ́ kánú mọ̀tàdì ọlọ́ni kọ́dí dọ̀lú àwọn wọ̀nyí wọ́n ti sọnù kẹ́lòmí mọ́bà wà mọ́ sí èméjì ọlọ́wọ́n ni wà mọ́ kánú mọ̀tàdì wọn ò mọ̀nà rárá gbọ́dọ̀ fojú ọ̀nà mímọ̀ wo wọn wọ́n ti sọnù kó lójú ọ̀nà pátápátá ọlọ́sọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ one hundred and thirty-eight ọlọ́ni wa kọlu ada àni àmùn wa arúsùn hijirun. وقالوا هذه أنهار وحرد حجر لا يدعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت táǹkà àyà tàbí wá ni pé ọlọ́run ọba àlejò ọlá ní one thirty seven ọlọ́run ọba sọ yí pé lìyálìbìsù àlẹ́ ń dínà òun yálìbìsù àlẹ́ ń kíni dínà òun láti lè ṣe láti lè tẹlifíṣ láti lè da ẹ̀sìn rú mọ́ wọn lọ́wọ́ làwọn òòṣà fi ń pa wọ́n láṣẹ ẹrú ẹ̀ làwọn àjànú fi ń pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ ẹ̀sìn wo ni wọ́n fẹ́ dàrú mọ́ wọn lọ́wọ́ ìbéèrè ó wá wáyé pé ṣé wọ́n wà lórí ẹ̀sìn òdodo ni ṣáájú kánàbí ó tó dé àbẹ́ ẹ̀sìn òsà náà ni wọ́n fẹ́ dàrú mọ́ wọn lọ́wọ́ èsì òun náà ni ẹ̀sìn Islam torí pé nílẹ̀ lárúbáwá ṣáájú ànábì ìmọ̀nà ń bẹ ń bẹ tẹ́lẹ̀ torí pé ànábì wa Ibrahim aleyhisalatu wasalam òun àtọmọ rẹ̀ ismail ni wọ́n kọ́ káábà anabi ibrahim ó padà sí philistine tá ní palestine lónìí ń gbé bẹ́ẹ̀ ibẹ̀ ló kú sí àmọ́ a máa wá sí maka láti wá ṣe hajj a sì máa wá láti wá bẹ ọmọ rẹ̀ wò torí pé nínú àdúrà tí ànábì Ibrahim ṣe àtọmọ rẹ̀ nígbà tí wọ́n kọ́ káàbà tán wọ́n ní wà àríná mọ̀nà síkaná ọlọ́run ọba fi hàn wá àríná fi hàn wá mọ̀nà síkaná àwọn ibùdó ájì àwọn iṣẹ́ ájì tá a máa ṣe ọlọ́run wá fi hàn pẹ̀lú rírán màláíkà jìbìrìlù sí i fi hàn ẹ̀ máa sọ̀pọ̀ àṣetánì níbi ẹ̀gún àràfá níbí ẹ̀gún zàlífàrè gbogbo àwọn tá à ń ṣe ní hajj sẹ́mọ̀tẹ́ káàná bí o tó dáyé lọ́lọ́run ti sọ pé a ní kí Ibrahim kó kọ́ Kaaba lè tọ́ ìfìnà fún àwọn tí ó máa ṣe tọ́wà wàlẹ̀ àkìfìnà àti àwọn tí ó máa kóraró sílé.